ọ̀nà mẹ́ta kéèyàn tó sí lọ́dọ̀ ẹ̀dẹ́ ẹgbẹ́ Allahu Akbar ó ṣòro ọ̀fẹ́ dà nílé ọ̀fẹ́ dà lóko ọ̀fẹ́ dà nù ẹbí dà nù ara ọ̀rọ̀rùn ìdọ́lá ìgáyàtún ìdọ̀nàṣì ìgáyàtún látọ́dọ́rọ̀kù ìdọ̀nàṣì ìyọnu èèyàn gáyàtún látọ́dọ́rọ̀kù. الشيطان الرجيم قال الزفاد اعوذ بالله من الشيطان الرجيم ان الشيطان لكم عدو فاتخذوه عدوا انما يدعو اذبه ليكون أصحاب سعيد àwa ara wa pírọ́blẹ́mù jíjẹ múmu níná lílo ìṣẹ̀mí ayé àlàáfíà ọ̀tọ̀ ní èyí e. ká tó kẹ́kọ̀ọ́ ká tó ṣiṣẹ́ owó ká tó bẹ̀rẹ̀ àlàáfíà ogun àlàáfíà ogun ni ogun àìmọ̀kan ogun ni ogun òṣì ogun ni ogun tá a fi dèyẹ yìí pé mo fẹ́ dín láyé mo fẹ́ nípò ogun ni gbogbo ogun wọ̀nyẹn. Babu Kani, ni ọwọ́ kù báàbù èṣù fúnra rẹ̀ àtàwọn ọmọ yẹ ẹ̀. olúwa ní iná ṣe ìtàlẹ̀ lẹ́kùn àdóhùn bàtà ìlú àdúrà ẹ̀mú lọ́tà ẹ̀mọ́ mú lọ́rẹ̀ ọ̀nà oláwa gbà táàbì kó ló jẹ̀gbọ̀n àti jẹ́gbọ́n lára ń tá fẹ́ dà tá fẹ́ jẹ́ tẹ̀sù ti gbó lójú ọ̀nà pé ọ̀nà tó gbà lówó yóò sojú mi ọ̀nà tó gbà bímọ yóò sojú mi ọ̀nà tó gbà jẹ́ láyé yóò sojú mi ọ̀nà tó gbà kù lálàáfíà tó ní gbà kán náà dò èmi èṣù yóò sojú o. ọlọ́run ní bá tẹ̀lé ló. wàdúwà. ẹ má fẹsùn sọ̀rẹ́ ní gbogbo ọ̀nà ẹ má torí owó fẹsùn sọ̀rẹ́ ẹ má torí fẹ́mi yóò gùn ẹ lọ gbàgbàkúgbà. bó bàbá ti ṣe tẹ́mi wọ́n egbò tó yẹ ọgọ́rùn-ún ọdún tẹ́yẹ́ tí wọ́n sì lówó tí wọ́n sì bímọ àwọn ọmọ yìí ọmọ ọmọ yìí ọmọ sàásà bànú na ṣòhúdà ẹ wá wò ní wọ́n tẹ̀ ní àwọn tẹ̀lé ìjọ wa ayọ́ bẹ̀rẹ̀ ìjọba ni tí wọ́n yọ ní ọgbẹ́ tí wọ́n yí nǹkan bí ọgọ́rùn-ún ọdún kan ẹ̀bí ṣáájú tí àwọn tẹ̀lé ilé ọ̀dọ̀ba àdúnà nù wọ́n yìí ṣe bẹ́ẹ̀ ìmọ̀ wa parí lára wọn tẹ́lẹ̀ mi máa ń tẹ àbá àtàtì bá wó ìmọ̀ ìlú sì parí tẹ́lẹ̀ mi bá dá àbá tán tí ń bẹ lọ́nà tàríkà tó bá já sáyé yóò sì dìdàkudà yóò mọ sọ̀sọ́ kùtọ̀ yóò mọ ṣèṣekúṣe. iná ṣe ìtàn nílẹ̀kùn àdúgbò bá tẹ̀lé tó lè máa rí láì fi bàbá ẹ bàbá kù sí ọkùnrin ṣé ẹnu ẹ náà lèmi àtiwọn náà wà wọn. àdèmí àjọ ẹnu ẹ làwà wọn. bí n bá sọ tara mi sẹ́mi ti bọ́ ń bẹ̀ ní èyí ẹni bá ti kú ó ti mérí bọ́ ó ti lọ rèé sinmi àwa tá a kú ń bẹ̀ yẹ ká yẹ ju ara wa bàbá wa ṣe wà á mẹ́ta àmọ́ ọlá bàbá fáàgbà. a lè ayé wọn àmọ́sẹ̀ ọwọ́ wọn pa díẹ̀ nù wọn ká sì máa pa ìtàn wá sí torí pé wọn lámìyà ará àbí wa èso wọn náà gádà. bọ́sẹ̀ bóòlù yóò ṣe rìn tẹ́lẹ̀ rẹ̀ ò ní mì bóòlù yóò ṣe rìn tí ò ní sí rìn tí bá sànù ọlọ́ọ̀ ọlọ́ńtọ́ sànù bàbá wa wọ́n fi nílé lọ tí wọn ò dìdàkudà kan tó lọ ee amadugbalada ọlọ́run náà la fi fi àsìkáàrò kọ̀dìríyà tìjàníyà àti sẹ́tì bàbá ṣe lọ́nà hàmáwí la fi da àsìkiri bolẹ̀ àfáà mi Sheikh Adam Al-Agolini ẹ eh? ti Agodi tí bàbá sẹ́wì àyà àwọn náà kọ́ sí wáàsí fún alẹ́ kìtà wáàsí ti parí síbẹ̀ gbogbo yòókù tafsiru láwọn ṣe sí nítorí pé mi bá jùmọ̀ kí fóònù lẹ̀ yọ̀dà bẹ̀ pé ẹ̀sìn ní kankan tẹ́ torí ẹ̀ pé kò sí káwọn kan mọ́ ju káwọn náà kó yọnu ọlọ́run lọ àwọn èyí tá ṣe dàálẹ̀ mélòó lèmi náà ti lò bẹ́ẹ̀. Apa apa dáhùn nígbà tá a ti dòkó àwọn òwe ọmọ àyà máa wí ni ó láwọn náà máa wí ni ẹ sì máa wí ẹ sì ní wí ẹ sì tu ya wí. sih. náà bá tún wí àmọ́ wá síbẹ̀ níbi ọ̀rọ̀ tí wọ́n sọ náà láàfin wọlé ọ̀rọ̀ wọn náà nàbí mẹ́rin wọ́n bẹ wọ́n kú anabi wa idilisu عليه الصلاة والسلام أتى النبي وحده عليه الصلاة والسلام أتى النبي عيسى وفي الله روح الله wọ́n bẹ wọn kú iṣẹ́ kí ni wọ́n ń ṣe àbí wọ́n bẹ lásán ni gbàtà aláwọn mẹ́rin tọ́jẹ́ ní ọlọ́run tí ń bẹ atúnyà àwọn mẹ́rin ẹni èsì táwọn kan àrùn lẹ́yìn ìbílísì ṣèitán ó tún wá kan ìfìlítù ńláńlá kan ọ̀gá èṣù òun náà ń bẹ èkú ó tún wá kan hárúta òun náà ń bẹ kèlọ àwọn akàmárúta tábàwọn Kùránì yu'allimuna an-nasa as-sihr iṣẹ́ táwọn máa ṣe tí wọ́n máa kọ́ yẹn nídẹ́ wọ́n máa kọ́ yẹn lóògùn wọ́n máa kọ́ yẹn ní nǹkan bàjẹ́ bàjẹ́ bàjẹ́ gbogbo tí ìbáyé jẹ́ la fún wọn pé ẹ máa ń ṣe. àtẹ̀pàtà fún àwọn òbíyúnlẹ̀ àtìpàtà fún àwọn kìmọ́kàn lábùkù ìrántí fẹ́rẹ́. wọ́n tábà wọn máa tẹ̀sí lóun ṣe àtìlú aláàmúlùkì Suleiman wọ́n máa kábàá Suleiman nù wọn náà. الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هذا يضرهم ولا ينفعهم الله أكبر الله أكبر ولقد علموا لمن اشتراه ما له بالآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون الله àti Hárútà àti Márútà àti Ìbílísù àti gbogbo àwọn àfàrítù tí wọ́n máa fọ́ ọ̀yàn ní lóògùn kí ẹgbẹ́ rí ènìyàn ẹ mẹ́dọ́ èèyàn ẹ mọ́kẹ́ èèyàn ẹ papọ̀ mọ́kìnní yóò di kìnní yóò di kìnní ọlọ́run ní sojú wa ni àwa la tì wọ́n dé bẹ́ẹ̀ wọn wà lè dà ẹ láàmú afẹni abáfẹ́ dà láàmú ọlọ́mọ dà wà láàmú ọlọ́run ní ọ̀dà àbá láàmú lọ́yọ̀ yìí ẹ wà wá sí kàmá ni Allahu Akbar àwọn náà nà ọgọ́rùn-ún tó ẹ bàbá àwọn bàbá ẹlẹ́hà bàbá ẹlẹ́hà tiwa náà wọn nà já wọn kọjá yìí orúkọ wọn ò bàjẹ́ olóhùn iyì wọn ò bàjẹ́ ọlá wọn ò bàjẹ́ ẹ̀sìn wọn bọ́ ṣàánú àwa náà ọlọ́run ṣàánú wa ìjàngbọ̀n yìí pọ̀ ìjàngbọ̀n yìí pọ̀ ìdọ̀tí yìí pọ̀ bàbá ti síra wọn ti lọ lọ àti hà àti hùn ọkùsọwọ rẹ ọkùsọwọ èmi náà. àwọn ànábì mẹ́rẹ̀ẹ̀rin hùn àwọn fẹ́ máa tún nǹkan ṣe ni wọ́n láwọn méjì nínú wọn wà lẹ́lẹ́ẹ̀ ọ̀kan wà láàrin ìgboro mẹ́rin omi ànábì hadaru gbẹ̀rí bá ṣe halwa tí máa ń ṣàdúrà tí máa ń ṣe síkì wọ́n yóò ṣe tó bá dé màkà á màkà yóò ṣe. ìkáwá nugbó èyí bá nugbó náà ní ìlíyàsù ànábì ní gbogbo ẹni ọba lọ nugbó tí ń pe ọlọ́run létí odò ní létí omi ni yóò yọ sí lọ́nà tọ́lọ́run lọ́nà mọ́lẹ̀ tí ìsọ̀nà òkùnkùn. ẹni bá wá kú ní hadratu nasuti ti yìí tí ń bọ́ sí jabaluti ìgbésí ayé kejì tí ó máa lọ malakuti ìkẹta tí ó wà nánú lé láwùtì ìkẹrin tí ó máa wá lọ sí háwùtì nípa ni mínísítà tí wọ́n mójútó gbogbo ẹ̀mí tó fẹ́ lò òkè lọ́dọ̀ ọlọ́run ní ti mọ́lẹ̀ anabi isa àti ìdílésù wọ́n máa wẹ́lkọ́mù rẹ̀ pé ari ọ adínàfílà tó ṣe wọ́n fa ilẹ̀ wọ́n fa ilẹ̀ wọ́n fa ọ̀dọ́ tí wọ́n ní. gbogbo ní wọn bẹ lórí ilẹ̀ ní àyín ọ̀dọ̀ àwọn méjì tilẹ̀ ẹlẹ̀ níhìn ni. nígbà tí àwọn mẹ́rin aláburú náà àwọn ẹ̀ ti wà ń lẹ̀fẹ̀ ní tó bá fẹ́ gòkè aburú tó fẹ́ lókè òkùnkùn nínú òkùnkùn onígbà kan onígbà méjì onígbà mẹ́ta onígbà mẹ́rin táwọn náà bokùn bí tí wọ́n ti gbà á ẹni wá practice kọ́ máa lọ àbọ̀sẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀nà sílẹ̀ haruta àti maruta ń bẹ lókè ìbílísù sì ń bẹ ní àyà àti àwọn àfààní tún lẹ́lẹ̀ ní mínísítà ẹ́stánà ní àwọn tòkè haruta àti maruta ẹ́ńtánà àfi àtàwọn aláburú ní ìbílísù àti ìbílísù àfààní tún ti bẹ níyà ó máa kọ́ ní gbogbo ẹ̀ èyí tá a fi ògógóró ṣe èyí tá a fi sinapu ṣe èyí tá a fi rí èèyàn ṣe èyí tá a fojú èèyàn ṣe èyí tá a fọkàn èèyàn ṣe ọba tó sùn pàápàá nígbà tó o bá ń tẹ̀síwájú sí kó o tún máa fi mí mọ́ ọ́tọ̀ nílò ọkọ̀ mi kàn máa torí wọn náà ń dọ̀gá ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ wọn náà ń dọ̀gá díẹ̀ díẹ̀ nù ọ̀nà ọmọ ọmọ bí ìtàn oògùn láì kọ́ mi kàn máa kí ó sì máa dáhùn láti kàn náà nínú karama bàbá ṣé wa Ahmed Ahmed ẹni ọlọ́run lè mímọ sí ọ̀tún bí àlè ìsánù ọ̀nà mẹ́rin ni kàmá aráfà òhun náà sùn ọ̀tọ̀ nígbà wọn yóò di màyẹ sí àlè ìsánù kàmá aráfà òhun arábò máa jẹba kan ọlọ́run àjẹbá mi lọ́dọ̀ àwọn èèyàn ó lè jẹ́ negative ó lè jẹ́ positive. قل الجاري قل الجاري الإنسان كما عرف نفسه بيا تماري سيوتو يلي ما كاي يا بولي مي يوبي هما كاي ولي لو تي دوكو يزي كاي تي هو بيجو جو ولي كاي يبا في مي هو <laughs> زي نبا باسي تاي لو لو الإنسان كما عرف نفسه الإنسان كما عرفه الناس الإنسان كما عرفه ربه Enya bó ṣe mọ rẹ̀ sí ọ̀kan nù ti mọ̀ sí ọ̀tọ̀ ti mọ̀ sí ọ̀tọ̀ ọjọ́ náà mẹ́ta pàdé pọ̀ ìyẹn lè jẹ́ èèyàn lọ́dọ̀ àwọn èèyàn kó tún jẹ́ lọ́dọ̀ ọlọ́run kó náà máa agbìyànjú ọlọ́run àmọ́ bí bàbá bá ń sọ̀rọ̀ wálé àti ìtọ́ àwọn báyìí àti ìtọ́ àwọn báyìí tó níjàmbá èèyàn ti lè jẹ́ èèyàn bú látòkè kanlẹ̀ ọlọ́run máa lé èèyàn bú èèyàn máa lé èèyàn bú náà máa lé èèyàn bú bìbìlísì ọlọ́run máa sì wá bẹ́ẹ̀. èèyàn ti lè dà á bú ọlọ́run àtò táwọn èèyàn máa pè é lé èèyàn rẹ ẹ̀kọ́ máa pè é máa pè é lé èèyàn bú kó náà kó sùn kọ́ lọ́wọ́ sì máa pè èèyàn rẹ lọ́dọ̀ ọ̀hún tó bọ̀ sẹ́ni ọmọ tá o. látara bẹ́ẹ̀ láti wá pín èèyàn sọ́nà mẹ́rin káwọn ẹlẹ́kọ̀ọ́ ká lè múra àwòtọ́ bá kó sí tèmi náà bá kó sí. ìsánú tọ́bi iyùn máa dí yọlú. ìsánú tọ́bi iyùn máa dí yọlú. ìyẹ́tọ́ yẹ pé tọ̀bí yìí ni nature ní bá rìn. nígbà ń pè omi yẹ̀pẹ̀ àtàtẹ́kùn níta lè fúnra mà tá a pè ní ìfúnra mà òun ló bìlíìfù ọ̀yà kún alẹ́ yìí. wàlẹ́dí yamsi wọ́rọ̀ àlùmẹ́ẹ̀dá wàtá kún alẹ́ yìí. yamsi wọ́rọ̀ àlùmẹ́ẹ̀dá tí ọba ti ro oògùn kò ní bìlíìfù. nínú ọ̀la kó sàdúrà táwọn ọlọ́run tẹ̀ ń pè dà gbọ́dọ̀ ti rí ó di jò lákùn ọlọ́run ti jọ́ òun ní ta wàràwàrà ti ti ń ta níṣẹ́ ti ti ń ta wàràwàrà oògùn ló gbójúlé. إنسان màdíyù لم يؤمن yumin bil يؤمن wa بالقي، بالحقيقة، bil ruh bil qay bil haqiqa ntọ́bárí ló bìbí àwọn èèyàn kan nìyẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run fún wọn jù bẹ́ẹ̀ lọ wọn nígbà wọn ní tẹ̀lé. àsáni. èèyàn kejì inú àwọn èèyàn ti ń bẹ láyé. ìsánà ni a ti lè yan fàlsàfí. èèyàn tó ń pè lákàyè rẹ̀ ló gbójúlé sáyẹ́nsì rẹ̀ ló fẹ̀mí tẹ̀. يعقوب هو الذي يبغي وراء النصرانية العلمانية نظرية والذي يمشي وراء النظرية العلمانية أولي أوتيني لبيبس كما روي كما في تكنولوجي جديد àwọn nǹkan tuntun tuntun àṣẹ̀ǹbáyé làwọn bìlí bẹ́ẹ̀ tí wọ́n á sí ìbẹ̀rù sílẹ̀ kan ní àwọn tó kó jẹ kọ̀ǹpútà ti sọ gbogbo nǹkan dẹ̀rọ̀ wọ́n níbi ilé musa àwọn alimani yóò àwọn tí wọ́n ń ṣe nǹkan tuntun tuntun jáde product tuntun tuntun bí àwọn ará algarbi yóò àwọn tó jẹ́ òyìnbó fún òsínlọ́ àwọn ni wọ́n bìlẹ̀ ìkéyàn kejì. wọ́yà kú mọ́lẹ̀ ilé àdọ́rà tù. ìjọba dájọ́ fún gbèsè ayé tiẹ̀ ní civilization tó bá dáyé ẹ dákun ẹ fọ̀rọ̀ inú àtàwẹ̀ kùránì ìbínúlẹ̀ jẹ́ nǹkan táwọn ìbò ṣe ìyẹn já mójútó. àtàlẹ́tù. ẹlẹ́kẹ̀ẹ́tẹ̀ yẹn. ìsánú rúhà ni yóò dì ní yóò. ìsánú rúhà ni yóò dì ní yóò. èèyàn tó yẹ pé ràwùhá ni ni rúhù ní bá ṣiṣẹ́ sípírìtì ní bá ṣiṣẹ́ dì ní yìí tó jẹ́ tẹ̀sí ni o àpò sípírìtì òkùnkùn. wàlẹ̀ ni yóò ṣì wáyò rẹ̀ èèyàn tó yẹ pé yọ ọmọ ṣe wo tí ọba ṣe láyé pẹ̀lú gbàgbọ́ àwọn ànábì àtàwọn òjíṣẹ́ àti wá ààyè ọlọ́run tí ń ṣe Al-Qur'an wa Sunnah. wọ́n yà mu alẹ́ ilé kìtàbù wa Sunna. ìdájọ́ Al-Qur'an ìdájọ́ Sunna ni wọ́n máa tẹ̀lé irú táwọn bàbá wa yìí. ohun tí wọ́n bá ṣe láyé yóò kọ́lé ni yóò bímọ ni yóò fẹ́ aya ni yóò lọ́kọ ni Al-Kitabu wa Sunnah ní èṣe yóò sì ṣe ní tí ó ṣe láyé táwọn èèyàn ṣe kọ́lá yóò ṣe jẹ lómi tó lọ́wọ́ tẹ̀lé àlùkìtàbù wa sunna lọ. látara bẹ́ẹ̀ lọ́dọ̀ náà ò ní ọmọ pé ah, bàbá yìí nǹkan ṣe láyé wọ́n la ayé kọjá wọ́n sì rọ́nà lọ. kí ni wọ́n ṣe kí ló ṣe wọ́n bẹ̀lá tó wá gbà nísìn. nínú tí bàbá ṣe iná yẹn pé ní hadaratul unsi wal qurb lọ́nà sufi tí bàbá rìn makama hadaratul unsi wal qurbi lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run nígbà tí sábà lòun fẹ́ bọ́lọ̀ nàjú mo fẹ́ bọ́lọ̀ sọ̀rẹ́ mo fẹ́ bọ́lọ̀ ṣe tọkọ ìsúlẹ̀ tọkọ sàgólẹ̀ tọkọ yálẹ̀ tọkọ ìdúkúlẹ̀ tọkọ gbogbo nǹkan bọ́ọ̀lẹ̀ tó lòun ṣe má ó ti di hadaratul unsi wal qurbi ó ti di aago pé mo fẹ́ bọ́lọ̀ ṣe fàájì mo fẹ́ bọ́lọ̀ nàjú fayabda abil khalwa halwa wa bẹ̀rẹ̀ bàbá pàtàkì fún wa báwọn tí ń bá ṣe ọlọ́run bọ̀ àwọn àfa táwọn gbẹdọ̀ wọn nílẹ̀ Ìlọrin wọ́n tó méje wọ́n ka bàbá wa aláya àgbà síbẹ̀ wọ́n ka bàbá wa ndásálàtì àgbà síbẹ̀ bàbá wa sálàtì kejì náà wọ́n ka wọ́n síbẹ̀ wọ́n wá ka bàbá wa mọ̀ kókóró síbẹ̀ wọ́n tún wá ka bàbá wa sóró wọ́n kà síbẹ̀ wọ́n kà àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà nípa mímọ àzàhìrí wọ́n là ń gba ìsìn lọ́dọ̀ ṣẹ́wọ̀n bàbá wa ṣẹ́wọ̀n àìlẹ́sàlá ti bí àwọn lè fún ẹ lọ́wọ́ kàdíríà wọ́n ní mo ní àṣẹ ìsìn kí n fún ẹ lọ́wọ́ kàdíríà tó bá lè ṣe yọ wọlé bàbá sọ bẹ́ẹ̀ fún wa. wọ́n là ń gba ìsìn àmáwí lọ́dọ̀ bàbá wa lọ́tẹ̀ẹ́ ìmáàmù tàná ṣé o wà lánàá wọ́n wá lò pẹ̀lú wọn títí títí gbà ìrìn àjò tó wá gbé wọn jáde wọ́n lò ọdún mẹ́rìndínlógún nílẹ̀ mọ́ta tí wọ́n lọ fi ṣe fitma àwọn ẹni ọlọ́run wọ́n láwọn lo àwọn jìyà títí àwọn pamẹ́ta jẹun ní èyí àwọn ó gbéga wa kọ́ láì nítorí àwọn abẹ́jẹ́ ni ọlọ́run àwọn ń kéwú àwọn sì ń rìnà súnfí wọ́n sì sọ àfa àgbà tí ń bẹ́ ń ká bàtà àwọn àjòkó ṣe sí kiri lọ́dọ̀ wọn jọ́nà lọ́wọ́. nítorí báwọn ti rí ìbísí ayé táwọn nù. káwọn tó kó mi àwọn tó bọ́ sínú mi àwọn bọ́ sínú mi àwọn ń gbà àrù ni àwọn ń gbà àrù ni. káwọn tó tún lọ sọ́jà wọ́n lójú ogun wọ́n tó lọ rí ìjà ogun. sẹ́gbẹ́ bàbá wa rahimallahu abana. سوى أحمد الحماوي رحمه الله أبانا شيئا أحمد الحماوي رحمه الله أبانا شيئا أحمد الحماوي رحمه الله أبانا أحمد الحماوي رحمه الله أبانا شيئا أحمد الحماوي مجموعة pẹ̀lú ọjọ́ erí pẹ̀lú àgbà wọn á gúnlẹ̀ sí pé mo dé sọ́lọ́ lọ́rùn wọn á bẹ̀rẹ̀ hadratul unsi wal qurbi hadratul unsi eh, mo fẹ́ wo aago ìbọ́lọ̀ nájú àti ìsúnmọ́lọ̀ bóun yẹn ti kúrìbì síwájú hadratul qurbi wal unsi tàbí hadratul unsi wal qurbi. àmọ́ bẹ́ẹ̀ bá ti tìka síwájú sí kejì ó ti yàtọ̀ o adúlátul kùnsì ní ṣáájú lọ́dọ̀ ẹlòmí lọ́ bẹ̀rẹ̀ fàájì tí wọ́n á tó ikú ọ̀dà máa bọ̀ sọfẹ́ bá mi ṣe fàájì ni máa bọ̀ sísìn ẹ̀yin àgbàlagbà tí ẹ̀ dùkúlọ̀ kátà lè sun ayé bẹ̀ wọ̀ bí bàbá wa lè kú. ẹ wá wò á ọmọ yìí kí ló ń wò mí sí súnmọ́ yìí lónìí mo ta kété ń wò yìí ó tún dọ̀la mo tún ta kété ń wò yìí àmọ́ ńlọ́ọ̀bì kan mo jòkó ń gbàṣẹ́ ọ̀dà wáìn wáìn wáìn wáìn nígbà tí ó ń sì mí dá tẹ́ẹ̀rí mi lójúmọ́ lọ́fà kúrì bìbí máa bọ̀ bọ̀ bọ̀ bí ó ń sì ẹrú bá dá níwájú ọlọ́run tí ó fọ́ tí ṣe síkìrì tí ó fi ògógóró ṣe síkìrì tí ó fi aráàmù ṣe hàlálì tí ó fi aráàmù ṣe hàlálì barakallahu fi àdúrà yẹn gbà àti tó bẹ́ẹ̀ kí ẹ máa máa wò pé bákan lòún dà òun sì lọ bẹ̀rẹ̀ òun bọ́lọ̀ ọ̀nà nínú ilé rẹ̀ nínú yàrá. Ika wa ni ọlọ́run náà wá kó ń gbọ́rọ̀ wa lọ́nu gbó wa lọ lè ń wa lọ sí ń sùn pẹ̀lú ọlọ́run ìbọ́lọ̀ ọ̀nà jù. Ẹbí tí ò ti ní ríran wò tí ò ní gbọ́gbọ́ kú bọ̀ tí ò ní rírì kúrì tí ó bọ́lọ̀ ọ̀nà nínú gbó. Àwọn àmì ẹ̀ ẹ̀ láyé kàtẹ́ ẹni sẹ́ni tó bí ìyàwó ẹlẹ́tọ̀ fọmọ ẹlẹ́ ẹni tí ò lè lọ́nu Alua, alua, alua, alua, alua. tó ń sè nù. nígbà tó wọn wá dáhùn kúrìbọ̀ wá sẹlẹ̀ mọ bọ̀ ọ́ dáhùn orí ọ súnmọ́ yìí súnmọ́ yìí súnmọ́ yìí. pẹ̀lú àwọn làwámi o àwọn nǹkan tí èèyàn máa fi mọ̀ pé ń súnmọ́ lé díẹ̀ díẹ̀ àwọn àlá àwọn àrírí àwọn kárò kọsẹ̀ àwọn kásọ kọsẹ̀ àwọn kárí kọjẹ́ bẹ́ẹ̀ àwọn làwámi náà ni bàbá wa ni ọlọ́run bàbá sábà kádìrì jìlá ni lòun á pín sọ́nà márùn-ún nígbà tí ounsi àti kúrìbì bá bẹ̀rẹ̀ fún yàn alifáàdù ní ọkọ̀ọ̀kọ̀ máa ṣẹlẹ̀ fún àwọn èèyàn sálára rẹ̀ wàhálẹ̀ pọ̀ yóò máa dá jòkó yóò máa dábẹ́ ọ̀ṣunlá lónìí kálúwà lónìí tọ́ba ṣe sáà tí ọba jábọ́ tọ́lọ́mùbá kọ́ máa ń ṣe bó ti kọ́ àwọn bàbá wa máa ń ṣe ọlọ́wọ́ sàánú àwọn ta kú mẹ́ yóò tẹ̀síwájú yóò wá kú òní fárídù ẹni tí ń dá ṣe tó táwọn èèyàn wá wá mọ́ yóò wá di jámù àwọn yóò máa fẹ́ ẹ lọ́dọ̀ rẹ̀ lẹ́lẹ́ kọ̀ jáde ń ni ẹ lọ bọ̀rọ̀ wa ẹ lọ yẹn yóò yẹn ju ẹ̀ tẹ́ bá ti gbọ́dọ̀ ẹ̀ tẹ́ bá ti gbọ́dọ̀ yóò yẹn ju ẹ̀. tí jámù bá tún dé ó ti di marahala kejì nù marahala tún lè jámù yìí hadara tún lè jámù kejì òun ni ẹ làbí ọmọ wa dé <laughs> wàá ní wá sí wá sí wọn wá sọ̀rọ̀ fún wa wá kó àgbẹ̀ bá wa yẹ dúró ẹ̀. téèyàn bá dúró tí ọ̀kan rẹ̀ bá tàn jẹ yóò tún tẹ̀síwájú yóò wá kó oníjàmù yóò wá tún àlùwọ̀ àṣà yóò wá bọ́ sí àdúrótò wá àṣà nù. ti wá àṣà iná ni àwọn èèyàn ti ń wá àwọn akúkú wa lọ létí sí àárín nígbà tó bá kọ̀ tó wá wọn lọ tó takú tó jáde tó takú tó sínú ìyàwó rẹ̀ kọ́ fẹ́ dọ̀tá rẹ̀ kẹ́ ọ̀lẹ́ àlùmọ̀lẹ́bẹ̀ẹ́ rí nǹkan èyí ti sẹ́wọ̀n ọkùnrin ti ṣe lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni kíní tọ̀hún ní fà ọ́ ló ń kó ní ìlọ lọ ọ̀hún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láì tí kú. gbogbo òní là bàbá nì ní bá kó bá nì gàrí ọ̀wọ́n èlùbọ́ ọ̀wọ́n aṣọ òdi aṣọ bẹ́ni bẹ́ni jìká wọ́n á ṣàbẹ̀rẹ̀ ẹnì kan tó ní wá wá mọ́ àmọ́ tó wá tuntun kan síbò nìkan làáfàá rẹ̀ yọ sọ̀rọ̀ ìdíṣẹ́ wù yọ sọ̀rọ̀ ìdíṣẹ́ wù náà ẹbí tí ń wò náà níyàwó lóró jẹjẹ náà ní bàtà kí ló tẹ̀ kí ló ti fi tún jáde lọ sí. yọ wá tó lé ju tàkọ́kọ́ ni lọ borí marahala kẹta. wàrà bíyàn. marahala kẹrin. jama'in jama'in. nígbà tó bá takú tí ọjà lọ́dọ̀ ọlọ́run tí ó sì fi aráàmù kọ halali tí ó sì ń tọ́lọ́wọ́n ọ̀fẹ́ máa ń tọ́fẹ́ yóò wá sẹ́wọ̀n pé jámù làwílẹ̀ kan nígbà tó wà dé wà di jámù lì yìí àwọn tí ń gbé jáde níwájú oníyàwó onírú alátarí yẹ wàá kú bẹ́ẹ̀ pàtó ọ̀fà gírísì tó kú lọ́dọ̀ ọlọ́run tó takú ìyá ọ̀jẹ̀ o ebi ọ̀pá o òní lọ́sọ tẹ́gbẹ́ wọn o òní nílẹ̀ra kíákíá òní ní mọ́tò ògùn kíákíá o àbámgbàtọ́ ọba takú ọlọ́run lọ́rùn jámù lè jámù ọ adé gbogbo wa jẹ́ pọ̀ mọ́ra àwọn mínísítà ni wọ́n máa wọ wa chairman local government ni wọ́n máa wọ wa àwọn gọ́fìnà ni wọ́n máa wá béèrè rẹ̀ ó lè kéré ó lè dàgbà kò sí tọkọ lọ́wọ́ mẹ́ kò sí tọkọ lọ́wọ́ mẹ́ ọ̀rọ̀ kó dìgbà tí a máa lọ rárá o ọlọ́run gbé ní rìn kíákíá gbogbo wa jẹ́ kùn mọ́ra wa ara ilé ọgbà ara àtọ̀ gbà kó ọmọ gbàtàjẹ ni o tó bá ti gbàtàjẹ táwa kú fún òde sálíbù ó sì dé ìgbàtàjẹ ni gbogbo wa tẹ̀lé ọyún wọn ní abáńládé ìmáàmù dé gbọ́n náà wá wú bẹ́ẹ̀ mẹ́fẹ́ tó fẹ́ bẹ́ẹ̀ kálukó tó gba bòmí lọ àfi kọ́ ọmọ rí rẹ ọmọ pèrè ẹ̀jẹ̀ tí ń pè ọ́ ó tún sún kẹrẹ ó tún sún kẹrẹ yóò wá di kí ni. faradu ìjàmọ̀ masha allah ọlọ́mọ sà síbẹ̀ fún wa alifaridu lọ́bẹ̀rẹ̀ jamu tẹ̀lé lẹ́yìn jamu lọ́wọ́ kan wá ṣá lẹ́yìn wá ṣá lọ́wọ́ kan jamu ò ní jamu yìí lẹ́yìn lọ́wọ́ kan kí ni. faradu ìjàmọ̀ faradu ìjàmọ̀ ìlọ́lọ́hùn ọwọ́ ajá sí aago ńláńlá lọ́hùn tí ò sí wẹ̀yìn wò mọ́ ẹlòmí ò ní tí ì débẹ̀ tí ì kú ẹlòmí ó sì débẹ̀ kó tó kú pẹ̀lú màsí ọlọ́run pẹ̀lú ìnáyà ọlọ́run ìnáyà ọlọ́run ní gbẹ́ni rìn. ebi kúta ìyá kúta ìyẹn kúta òṣì kúta àrùn kúta ọ̀tá kúta bó lè yọ sí ní tara ọ̀kan dídakúdà tí ìbá ṣe ni ọlọ́run bá sàánú wọ́n yìí dẹ́ni arajà tì dáadéyàn bá rìn tó bá wọ́ fọ́nì wọn àríjì sọ́lọ̀ wọn ò mọ̀ sí ni tí ò mọ̀ sí ni tí ò mọ̀ sí ni ọlọ́mọ tẹnu wa bò gbogbo látògbòrò àwọn tó kẹnu wọ sínú àbùkù sínú mẹ́sì tẹ́kẹ́ kọ́ agbárí èèyàn bọ́nu tọ́lọ́ lọ́mọ rí èèyàn tó ti jẹ nísìn ọ̀sẹ̀ yìí ọlọ́run ni ọlọ́run máa ń di adébí aráàmù ká tó ṣe kẹlá yìí. bàbá tó ní bàbá wa fọlọ́ tó yí tí wọ́n ṣe tí wọ́n sí rá sànú àwa náà. sẹ́yìn dá ti àjá ìbí ha hujaju qamati bil amri ala ijaji. qamati bil amri ala ijaji qamati bil amri ala ijaji. ìyọ́nà wa alai wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́nà Súfì àkọ́nà àjọ tí ọ̀nà òkùnkùn kọ́ o ẹ bá dà wọn aláwo àwọn bàbá olóògùn àwọn náà máa bí wọ́n ti pín tiwọn di olóòka méjì ń awo yóò mọ wàhálà tó ṣe kí ìrùkẹ̀ rẹ kó tó ní séènì lọ́rùn kó ìrùkẹ̀ tó ní séènì lọ́rùn lọ́dọ̀ àwọn aláwo ìrùkẹ̀ lásán mi saki tí wọ́n fi kọ́rùn tó jẹ́ dé pé àwọn ọmọ ó níbi ló dé títí títí tè lọ bẹ́ẹ̀. kò sí bàdàrú mẹ́ ẹ̀dọ́dọ̀ wọn lọ rèé wádìí ẹ̀ wò òkà sì ń bẹ tí wọ́n fi yanjú ẹ̀ lọ́dọ̀ àwọn míín tó wà tó ẹgbẹ́ nǹkan tí wọ́n fi mọ̀ kó ara wọn lọ́nà òkùnkùn lọ́nà dọ̀tí ọlọ́run wá gbé bàbá wa ìgbà bí wọ́n gbà lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n tún ṣiṣẹ́ wúlẹ̀ ńlá kan lọ́nà lẹ́sìn kìtì lọ́hùn bàbá ló bẹ̀ fún wa ṣé òmùrùtá lọ́nà Mauritania àwọn rí nǹkan gbà ń bẹ̀ púpọ̀ táwọn àṣírí ọlọ́run àwọn arìnrìn ilé iná tó jòkó ti. omi àjẹbí máa yọ kọ́ àlùfí nínú tó jẹ́ màtá gbọ́npa bàbá wa yìí ní wípé nígbà táwọn ń bẹ ní oyún wọ́n ha alukurani fún ìyá àwọn bàbá àtàwọn tó jẹ́ balógun ológun ńláńlá lẹ́yìn àwọn àwọn bàbá wa onílọrin àwọn ọba lórí wọ́n hàn alukurani fún ìyá àwọn alátẹ̀nà ló ọ̀fà lọ́hùn nígbà kurani lọ́nà sixty sẹ́wọ̀n pé ọgọ́ta ọgọ́ta ìṣòro ní bẹ̀rẹ̀ alukurani wọ́n wá hàn alukurani nígbà sixty fún ìyá. àgbàdo náà ṣe tán ló palẹ̀ nǹkan wọn jẹ́jẹ́ kátó wá tún ka àwọn àkàdàmáàtù mọ̀sẹ̀lú sí àfáì mọ̀sẹ̀lú sí àfáì àfáì ṣàdúrà fún mi àfáì pọ̀ sí mi lá àfáì ṣe dáadáa fún mi àfáì fún mi ní nǹkan àfáì fún mi láṣìírí kó tó wá kan tilẹ̀ mọ́ka ọdún mẹ́rìndínlógún fún wọn lọ́sàwádà lọ́wọ́. rahimallahu àgbáná kíkà ahmadu alhamdu. síkì kan báwọn ti ń jẹ́ ọmọ fáwọn bàbá wa tí wọ́n báraka àwọn táwọn ṣe dáadáa pẹ̀lú wọn bàbá wa ti fi bẹ́ẹ̀. ha ìdímẹ́tì bàbá máa wí ṣe fún bàbá lọ́tẹ̀ Allahu Akbar pẹ̀lú bàbá wa yédè àwọn jẹ́ balaba ń jọ́nà bàbá wa fáwọn yédè Ìbàdàn Ìlọrin àwọn tó ń jẹ́ ọ̀dọ́ kéékèèké. bàbá wa ti fi bàbá lẹ́bi bàbá tẹ̀lé gbogbo wa jáde ní pẹ̀lú bàbá wa lọ́tẹ̀ẹ́ bàbá wa tà. ọlọ́run wa fi sún àwọn náà dé kó àgbà tí wọ́n wá jòkó jòkó pé tíráfù ṣe lọ jìnnà mọ́ kó àṣewádé àwọn mẹ́sánsì dín ní kéékèèké àwọn àpò ní akalábì tí bàbá wa ṣé o mọ́sá jẹ́ tí sọ́ba parí wá sí ìdí àbẹ́ tá a bá kó mbẹ́ ni a tún sáré wá ti bàbá wa ká tó wú dá lẹ́gbẹ̀ẹ́ lé fíìmù mbẹ́ tá a bá kó mi àparí sọ́dọ̀ bàbá wa tó ti bàbá wa kọ́lọ̀ ntọ́ ní ọgbẹ́ yìí olùjọ́ kala jòkó wọn àti nàbàdí kí ni jẹ́ iná iná kíni jẹ́ iná ni baba wa ba délẹ̀ mo náwa wáyà náwa náwa di wáyà náwa ọkùnrin ọkọlọ ètè tọ baba ni mo la sẹlẹ̀ yìí dé bá tó wá tó fún tọ́lọ̀ wọ̀ fẹ́ mọ́ ọ̀nà ni ọ̀nà ni ada sẹ̀rọ̀ tọrọ bí kan mustaqim tọ́tàbí òun wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sọ pé kíní kan jẹ́ alẹ́ fún kíní kan jẹ́ baba ni ah ah sọ wá jà wọ́n yẹn pé mo ní wọn jà wọ́n yẹn wọ́n fẹ́ mọ̀ díẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní tẹ̀sírífì ọ̀tọ̀ wọ́n ní tẹ̀sàrúfì ọ̀tọ̀ wọ́n ní tẹ̀sírífì náà ní káfọ́ kẹyẹwé kódowó káfọ́ kàfífà kódowó wọ́n lọ àwọn agbó àwọn adé kálọ̀ agbé wá sí lọ bẹ̀ àwọn agbé wá sí lọ pátá àwọn adé tì í wọ́n á pẹ́ wọ́n ìlú ìwọ́n gbọ́dọ̀ wọ́ lónìí ó ẹ sọ pé a ṣe wá sí i ẹ palẹ̀ tẹ̀ máa ń ṣe mọ́ ìrántí kí n tó bí wọ́n ti tó mọ́. abana. ṣe ìbára dàlẹ́ ni wọ́n sọ eégún burúkú náà ń jọ náà dà tó wá dẹni ọlọ́run wọ́n sì sọ aṣọ rẹ̀ ní nísàlẹ̀ ọjà ìbí nígbà tí wọ́n wọ̀lú lọ tí wọ́n dé ìlú ọ̀hún ẹ bá pẹ́sẹ́ òkè wọ́. ìpínlẹ̀ kan sí jama. mo pé bàbá wa ìfẹ́ mẹ́jọ náà. bàbá ní àwọn jọ sọ̀rọ̀. bàbá wa ní fàgbà. àwọn aláwọn wọ̀lú náà àwọn fẹ́ẹ́ dé ìlú náà ni àwọn àwọn eléégún yìí bá lọ palẹ̀ mọ́ nǹkan burúkú wọ́n sì ní nǹkan ẹni bá ní òṣòwò olúwa rẹ̀ gọ̀ ẹni bá ní òṣòwò olúwa rẹ̀ fún ọlọ́run bá gbà wọ́n bàbá wa dáwọ́ dùn mo kì í ẹkú aráfẹ́ra mọ́ mo kí gbogbo orígun kọ̀ọ̀kan nú àwọn abúlàbá òṣèlú hamawi tẹ̀jẹ́ àlífà kọ̀ọ̀kan nínú ìlú kọ̀ọ̀kan nígbà tí mo kí gbogbo ẹ̀yin jáàmù ànú záwíà gbogbo ẹ̀yin mùrídì gbogbo ìyá wa nínú ilé bàbá fẹ́yàwó títí títí tí wọ́n fẹ́ ọmọ kékeré ní ìbẹ̀ lọ́wọ́ wọn tó lè lọ nínú kàrámà ni bàbá kì í ṣàdúrà kọ́mọ́gbà nínú kàrámà ni bàbá òwò tì láyé nínú kàrámà ni bàbá òwà mímọ́ tì nínú ni bàbá bí ọmọ tó tó ọmọ bá nínú ṣùgbọ́dá lọ́yà ń bẹ nínú ìgbésẹ̀ ń bẹ nínú dókítà ń bẹ nínú wọn mùkádàmù ń bẹ nínú wọn ẹnjìníà ń bẹ nínú wọn nǹkan àmà dúkìá yẹn náà ló wọ́n bá ní ìnà ṣùgbọ́dá wọn àhá tó làwọ̀ tààmù ìdá. ẹni ọlọ́run ní tiwọn kì í ṣe tiwọn níbi ọmọ mùkíyà. ọlọ́run ní wọn tẹ́ mọ túbà tí wọ́n lò fọlọ́run ni tí wọ́n túra lẹ̀ fọlọ́run ọlọ́run náà wá tún gbẹ́lẹ̀ fún wọn. mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ erigun ara bàbá pàápàá jùlọ mo bàbá wa Imam Fúlàní mo kí bàbá wa Imam Mọ̀lé mo kí bàbá Imam Gàmbàrí mo kí bàbá wa Jánásì mo kí bàbá wa gbogbo àwọn bàbá balógun balógun kọ̀ọ̀kan gbogbo wa náà lásán ara wa nílọrin kálukú kanra wa ni kò sí jádàlú mo kí gbogbo àwọn tó ń jẹ́ mínísítà àti gómìnà wa nílùú Ìlọrin Bùkọ́lá àsìkí bàbá wa Sàràkí àgbà ntọ́lọ́ dùn nínú tó fọjọ́ alẹ́ dùn nínú kọ́lọ́ mọ́ àwọn nínú jẹ́ gbẹ̀yìn. àwa kí gbogbo ìdílé ilé bàbá àti ilé ìyá fún bàbá wa ẹ̀kú ara fẹ́ra kù àkí àwọn ìyàwó àwọn ọmọ. àwa kí gbogbo ẹ̀tọ́ yẹn ká kí á parí kíkí ọ̀hún sára bàbá wa nípa káta oníwèé ìdí bàbá wa arúgbó Tìjàní ni wọ́n àkí bàbá wa Kẹ́yẹdé àkí gbogbo àwọn bàbá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tọ́jọ́ náà Tìjàní akí àwọn kàdírí tọ́jà sí pé ilé sàláàtì gbogbo àwọn àyínmọ̀lá kí àdàbíyà ni àbá sọ̀fíìláì àbá habibullahi markazi gbogbo àwọn àbábẹ́lá kí lọ́gọ́tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà àtọ́lọ́ta nábì àwa parí kíkí sọ́dọ̀ eléri ayé eléri ìlú tí ìṣe eléri oko bàbá wọn bá lọ́nà ẹni ṣe dáadáa àjẹbìyókù torí pé ìmọ̀lẹ̀ ńláńlá ni bàbá wa mi tí ìmọ̀lẹ̀ kọ̀ọ̀kan bá ti lọ ti bàbá wa kàmẹ́lì ò ti pẹ́ títí ti bàbá wa ádámù ò ti pẹ́ títí àwọn tó kù lọ́wọ́ yín bàbá wa lọ́n jẹ́ wọ́n pẹ́ fún wa àwọn àgbààgbà tó kù nǹkan àwọn ọmọ kéékèèké àwọn ẹ̀ṣọ́ Ìlọrin àwọn ọ̀ṣọ́ Ìlọrin ọ̀tọ̀ ni ẹ̀ṣọ́ ọ̀tọ̀ lọ́ṣọ́ àwọn akọ̀wé àwọn mínísítà àwọn tó jẹ́ ọ̀nàrẹ́bù àwọn tó jẹ́ olówó ọlọ́lá àwọn ẹ̀ṣọ́ Ìlọrin nìyẹn níta àwọn ọ̀ṣọ́ Ìlọrin àwọn àfáà àwọn ṣéwù àwọn àkìtáàbù àwọn àkìyáàsù àwọn àbúkábábábá lọ́rin náà mọ́pọ̀ àwọn arẹwà lọ́wọ́ lọ́lá ìlà ìlọ́lá ọlá gbọ́dọ̀ mẹ́rin tá a fi wọ gbogbo hágárámẹ́rin àti hágárámẹ́rin àfúnisìn ẹ̀bá ń ká lọ pé la ilaha illallah la ilaha illahu. bẹlọ́n la ilaha illa ana àfi bẹlọ́n fún Ìlọrin gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àfi bẹlọ́n fún gbogbo Kwara àfi bẹlọ́n fún gbogbo ilẹ̀ Yorùbá àfi bẹlọ́n fún gbogbo Nàìjíríà torí bó ti wa lọ́dọ̀ àwọn oníṣúfì àwọn ènìyàn Ọlọ́run wa àwọn ni wọ́n sọ pé láìla mẹ́rẹ̀ẹ̀rin. iṣẹ́ tó ṣe láàrin àgbáyé márààrún tá a fẹ́ rìn bẹ̀ tí àwọn bàbá wa rìn. sàbánilá ilaha illallah fi àdúrátì náà sùtì ni abáni kò sí ọba kan àbọ̀lọ́ àdúrátì náà sùtì lọ́ba ṣiṣẹ́ ìwé náà pè ní àdúrátì náà sùtì náà níbi tá a ti ríra wa tá a ní fílíìmù pẹ̀lú ara wa níta abalẹ̀ fojú rí násùtì ni níta abalẹ̀ fetí gbọ́ násùtì ni níta abalẹ̀ firamọ̀ násùtì ni níta abalẹ̀ farakà násùtì ni ìtaniza ìdí ni òní hadratul mulki òní násùtì. la ilaha illa hu sẹ́wọ̀n kẹ́kẹ́ ibò ni òní hadratul jabaruti tí ń bẹ láàrin násùtì àti malakuti bàbá fẹ́ wo bẹ́ẹ̀ tabade zawi tí wọ́n kọ́kọ́ fún la ilaha illallah taba tẹ̀síwájú wọn fún la ilaha illallah ọ wà wọnú hamzatu jabaruti níbi tó ti máa pàṣẹ fẹ́ràn kó tó máa pàṣẹ fàlìjà pẹ̀lú òdodo tó ní kankan nú pẹ̀lú kásọ̀ adabul unsi wal qurbi tá a fi bọ́lọ̀ nàjú ṣe fàájì tí ò ní ní haramu nù. la ilaha illa anta nínú alukur'ani ẹyọ kan ṣoṣo ní bẹ́ẹ̀nbẹ́ òun ló ṣiṣẹ́ fún hadaratu mẹ́làkúrútì títí fi wọ láàrútì òun láàfi sèrìyáàdà débẹ̀ níbi tá ànábì Yunusa nígbà tó lọ́nu dààmú ẹ̀ lójú ọ̀tún ní la ilaha illa anta inni kuntu minal. ẹni tá a lò lè àmọ̀ fún tó wá máa jọ ni a lò lè àmọ̀ lọ sọ́sẹ̀ yẹn ẹni ó ti ṣe owó tó rí ọ̀sẹ̀ yẹn ẹ̀yẹ́ wá ṣe é tí ọ̀wá rí nǹkan kan ṣe láyé tó ṣe wàhálà tó tún kú sínú wàhálà tọ́sẹ̀ ìrẹ́ni láyé ìlànà. ìlà ṣàánú bàbá a sì ti mọ̀ pé ó ti ṣàánú wọn tẹ́lẹ̀ lékún àánú fún wọn lékún nǹkan ẹ̀rẹ́ fún wọn torí wọ́n ti kú òní náà sóòtì wọ́n ti kó njẹ́bọ̀ rúùtì wọ́n ti bọ́ sáré mọ́là kúùtì pẹ̀lú láhùtì. àwọn míì wọ́n ń ná gbogbo ọjà ní la ilaha illa ana òun ló tún kùnú kùránì tó sì kẹrin wọ́n rò pé márùn péré níbẹ̀ náà kùránì la ilaha illa ana òun bẹ́ẹ̀ fana muhammad ọ̀ ayọ̀ fana bi musa inni ana rabbuka fa'alana alayka innaka bil wadi al-muqaddas tuwe. أن تطلب السميع لا يهي إنني أنا الله لا إله إلا أنا فاعبدني ní hadratullah لا إله إلا الله kọ́bọ́ sí adratul jabaruti pẹ̀lú la ilaha illa hu kọ́bọ́ sí adratul malakuti pẹ̀lú la ilaha illa anta títí tẹ̀dé láwùtì kọ́bá dé láwùtì àfikún pẹ̀lú ọkọ̀ wọn àjù. bàbá wa bàbá fọlọ́ sọ ń gba wọn wá síbẹ̀ dé gba a máa gbé àwọn afọ àwa lóṣù sí kẹ wá ṣàdúrà síbẹ̀ dé ló ń bàbá wọn níbẹ̀ dé jòkó. a bàbá yìí lórin àdébẹ̀ àti gbogbo àwọn olóyè rẹ̀ bàbá ní gẹ̀dẹ̀ ọ̀lẹ́ àlùbáríkà torí àwọn tó lo gẹ̀dẹ̀ lánàá àwọn ń dọ́mọ ọ̀dọ́ wọn wọ́n sì ṣe dáadáa àwọn sì ṣe dáadáa nílùú náà àwọn bàbá wa àfáàgbọ̀ tẹ́ àná àti àwọn tó tẹ̀lú gẹ̀dẹ̀ àwọn ọmọ wọn púpọ̀ wọn ń dáko ẹnìkọ̀ọ̀kan kásẹ̀tì rẹ̀ mẹ́lẹ̀ á ìlú náà ò ní parí ọ̀lẹ́ àlùbáríkà ọmọ àwọn oníjẹ́ ìmáàmù mẹ́ àwọn asọ̀rọ̀ ọ̀rọ̀ wa bọ̀ jàlálí àwa gbé wọn nígbà tó dojẹ́ wọ́n ní ah, ah, bàbá fẹ́ẹ́ rìn lókè yìí wọ́n ní àjọ rìn nípa àtẹnirí àtẹnibí ìrìnkan náà láàjọ máa lọ tàbá wá débi kan tẹ́pẹ́ lára bì ìbẹ̀rẹ̀ kálukú ti wá gbéyà wọ́n ní ìjẹ́ mẹtíńjẹ́ lára bì aláàmọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ibẹ̀ òun lè rí ìta mẹ́ta àyẹ́ ti pè ládàbọ̀ tún ni ìtẹ́nìkan yà lọ́ba yìí ìtẹ́nìkan yà lọ́ba yìí wọ́n lè rí ìta lọ yóò jùnù ọba débẹ̀ yóò jùnù torí ṣe tá a lè gbó síbẹ̀ ọ̀kan náà tọ́lọ́ mẹ́ gbogbo mẹ́fẹ́ bá yóò kú ti sùn bẹ́ẹ̀ nítorí pé ní téèyàn bá ń rìn lọ ó ti dé ní àjò nù ni ẹ̀yẹ owó tá a bá ti ń lọ nísìnyí tá bá débi tí a bá dé ìyẹ̀rí ayélujára kọ́ ọ̀nà kan lọ sọ́nà àṣàdàm bẹ́ẹ̀ ọ̀nà kan lọ sọ́nà pàkátà wa ní àyè ọ̀nà kan sì lọ ọ̀nà airport ọ̀nà kan wá wà lọ́wọ́ kan wá sọ̀nà ọ̀jà ní ẹni tí ọba mọ̀nà yóò bá dààmú yóò bá kóra yóò pààrà yóò wá kóra yóò lè kíni yóò pààrà yóò lọ́ba yóò wá kóra awọ àti. olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí wà táwọn tá à ń pera wọn ní nǹkan níṣì nígbà tí ẹ̀ máa ń bá sẹ́ lọ tó kò ń jáwé fárígù tó bọ́ sí jáwé tó wílẹ̀ kan tí jàmáà dé tí wọ́n kówó dé tí wọ́n kó dọ́là dé tí wọ́n kó pásítálì dé tí wọ́n kó ríálì dé tí wọ́n kó iyì àtàkọ́lébólú ẹ̀ yóò wá sí bóun ti débi tó lọ yóò pààrọ̀ yóò sì kóra àbí kí yẹn lágbà tí ó máa pè é àbí kọ́ láàbà kó ní mọ́lúsì kó sì fọlọ́ síwájú kó má jẹ́ yín ọba tó ń jẹ́ bàbá ní làrá fìmù nígbà tí yàrá rògùn tó jẹ́ tó sì lápẹ̀tà tó jẹ́ tó láyàájọ tó jẹ́ ògùn tó jẹ́ la wí o àpé alámọ̀bọ̀ o tẹ́pẹ́ tó bá fi nǹkan banu nísìnyí ọ̀dà ẹ lákò yọ tàn jẹ àbí òní tàn jẹ ẹ̀sìn dàbí ló ní ẹ bá kàwé tí o dojú ẹ tí o sí ẹgbẹ́ rẹ̀ ládùúgbò tí ẹ sì dìbò tó wọlé tẹ́pẹ́ o pẹ̀lú gómìnà ní ọjọ́ jòkó tí gómìnà bá lóun lọ́dọ̀ pírẹ́sìdẹ̀ntì yóò tún mú lẹ́yìn tí o sírú ẹnu ìran bàbá rẹ̀ tí ìran ìyá rẹ̀ yóò sì yọ àbí òní sì àbẹ́ni ni bá ní ẹni tí ó bá wù bàbá ní làráàfì ibi tẹ̀mí rìn lọ bẹ̀làjẹ́ ọgbà bẹ̀lùsọ ọgbà bẹ̀làláwọ̀ ọgbà tí wọ́n fi rí pàwà orí man in power pàwà yìí nà wọ́n kiri hmm. ẹ bá wá rí pàwà wọn tán kálukú wà á lò síbi tó fẹ́ àmọ́ àwọn ẹni ọlọ́run àwọn máa larafi lọ ni àwọn èyí yẹ káàkiri láàrin jamui, àti wáhásátì àti jamui, lè jámùì bàbá wa dé jámùì lè jámùì ní gbogbo ayé gbà pé ah, ah, àbá fọlọ́n sọ àbí bàbá fọlọ́n sọ àbí bàbá fọlọ́n sọ àfẹnẹ ọlọ́run bá sí lọ́nà àfẹnẹ ọlọ́run bá sí lọ́nà ẹ̀rí pé àwa nù wàhálà o àwa nù jàǹgbà àwa nù jàǹgbà fẹ́ni fẹ́ ṣe tọ́lọ́run ní wí o ẹni gbọ́n fẹ́ ṣe tọ́lọ́run là ń wí o àfẹ́ni ṣayé o ẹni wà nù ayé náà wà nù jẹgbẹ àwọn àánú jẹgbẹ wà nù wàhálà wọn onífìmù náà lọrùn lẹ sáwọn olóṣèlú fira wọn lẹ ẹ máa dáhùn lẹkọọ kan tẹ bá gbọ́ sáwọn olóṣèlú àwọn oní bísínẹsì fira wọn lọrùn lẹ kódà àwọn tí ń dẹ̀gbẹ́ lóko àwọn ọdẹ tí wọ́n fi ra ọlọ́run lẹ táwọn náà ń jó iye ọdẹ tani ó jòlú ọdẹ ta lọ́kàn tí ó jòlú ọdẹ wọ́n para wọn náà owó tó jẹ́ kó sẹ́ni ó sinmi láyé táwa kúkú wá sí jẹ̀gbọ́n tá a sì jẹ̀gbọ́n ká fi fi sabilillah. nánà fi dàrí yorùbá bírù náà mẹ́. nánà fi dàrí yorùbá bírù náà. bíbélà hánà ti kò lásìnú. bíbélà hánà ti kò lásìnú. bíbélà hánà ti kò lásìnú. كلنا كل نفس عند ميتتها نحن في الدار يخابرنا ببلاهانة كل سر دار سوء لم يدم فره لامرئ فيها ولا حسن ببلاهانة كل سنون كل نفس إن ميتتها أطوى من ماله الكفن نحن في الدار وهو لم يخابرنا أيم دولا مصيبو سيبو أيم دوا سوتون دوا سوسي ẹni ló wọ́n ṣe sòlú kò ní sinmi ẹni bẹ́ẹ̀ ṣe súnfí kò ní sinmi ẹni bẹ́ẹ̀ ṣàdínì kò ní sinmi ẹni bẹ́ẹ̀ bàjẹ́ kò sí ní sinmi ẹni ló wọ́n mutí kò ní sinmi àwọn adáwọn ẹlẹ́rìí ibú náà kọ́ kò sí sinmi tọ́lẹ́ kó tún ẹ gbóyè tó ń lọ bí ẹrí ibú igbó mélòó ni wọ́n mú lójúmọ́ wọ́n ti mú kókì mọ́ gbó wọ́n ti lu ìyá rẹ rí wọ́n ti báyàwó bàbá rẹ sùn ti báyàwó bàbá rẹ sùn yìí tí wọ́n tún gboyè ńbẹ̀ wọ́n ti jẹ́ rí èèyàn èèyàn lòun lòun tó ń sagbada lọ́wọ́ sọ parí ẹ̀ kálukú ọmọ jura wọn ló aburú náà ni kúlò náà ń sè é dàmẹ́ta háà. kúrò láyé kí bàbá ti kó yìí a kò ha mi máa lè lè kọ́. a sọ wá mi máa lè kábà náà sọ ni wà ọ̀sá sọ kò sí nǹkan kan kò sí góòlù táwọn lọ kí n padà sórí láì bí ẹ bá wá rìn lọ torí àwọn akẹ́kọ̀ọ́ wúlì fi la gbà ilé sùn fi la wà àyè kúrò kúrò lójú ọ̀nà ọlọ́run nǹkan mi ìmọ̀ bá fẹ́ dábàá bàbá yìí ti dà a fẹ́ rí wọn ti rí.